na sɛ akristofoɔ eh, ammɔ mpaeɛ anyɛ akɔnkye na sɛ ɔtumi bra nyamesom ase deɛ a dwuma a wɔdi bi ɔbɛtumi adi nkonim and so if christians do not pray and fast then it means that he can conquer and then do whatever he wants to do eya ta ne nye be kristo tɔ ne le ma tɔ tsi dɔ ma tɔ ado gbe ka abosama edu fia ɖe mia dzi mi bɔbɔ mia ɖokoe alo mi didi maame nkyerɛ wɔ adeɛ bi abere a yareɛ no firi ase a yɛnya 30 cases ɛwɔ ghana ha no lockdown by I want you to understand this or consider this. Before, when we hadn't even had about 30 cases, was there anything like lockdown? Yeah, lockdown. We had the lockdown. Hey, ke mi le ghana to come. I'm me edɔlɛla me va ɖo ame bla atɔ gɔ hã lockdown va ghana to come sɛ abere a yɛnyaa 50 cases yɛnyaa lockdown na sɛ ndɛ yɛwɔ 10000 cases na wɔn abien sɛ yɛnam abɔnten a wɔte aseɛ how do you understand this if we had 50 cases and we had lockdown and now the number has risen to about 10,000 and they're asking us to go out freely how do you understand it fifie menya ame bla atɔ a lockdown va kake fifie menya ame akpɛna aɖewo fifie a lockdown a wovi va ame sɛ ma maame nkyerɛ wɔ adeɛ bi this year ɛyɛ election year. I want you to also understand that this is an election year. Na amanyɛ ɔsɛm a ɛkɔ so wɔ wiase afa na nyinaa no antichrist edi mu akoten. And all our political games is being ruled by the antichrist or he's involved. Eh, eh, so all over the world, all the political games or political thing that is going on all over the world, the antichrist power is ruling in it. Antichrist to mean edisa ye politics. A ah, Aman your somewhere cause we are see eduhenya ya katã le dzim le xixe me godoa kple kɔdadanya ya katã le dzim le xixe me godoa abosamua eya hã ƒe ŋusẽ ege ɖe me eya tse le dɔ wɔm. wɔn sɛ sisia wòbie tu hɔ yie no yasi obie ntu mmirika nkɔyɛ ne voters card and ne ecowas card. they're asking us to rush to make sure that we have our Ghana or ECOWAS card now that there's no lockdown. And voters. And voters ID card as well. Akpọbẹ fífi me bẹ Enna mẹ́gàlẹ́wà ẹ̀nà mẹ́sàmà sama mẹ́sàmà ní ẹ̀nẹ́bà wọ̀ bẹ́ Ghana card pẹ́ ECOWAS card yà. Na sẹ Ghana card ní ECOWAS card na yẹ kọ Omu na ọmọ firi ase anọpa six anọpa seven Omu apu enyumre six. And the time for these cards ranges from 6 a.m. to 6 p.m. Ghana kadia n'ebe ojogo oh, ojogo oh, mele gadere na ojogo mele gadere wakpa gade. Ada nti na card, na ya kwanyere ya bɛkwa anapa 7 na ọmụ ekuluso enyimere 6 na Sorry, ɛyɛ 1 hour. Why is it that we spend so many hours just to have a card, but when it's time for us to go to church, we have to spend just an hour? nukata katã miagblẽ eyiyi le ghana kaɖoa yi ga adre akpa ga ade ya sɔlɔmɛ ɔdo ozan oza gaƒoƒo ɖeka ko. deɛ ɔmo ka kyerɛ nipa ne sɛ asɔfoɔ ne pɛ wɔ correction ɛne wɔn sika agyegye nti na wɔresu sɛ mɔmmerɛ asɔre na wɔn ho sɛ eh, politicians no soso no wɔpɛ wɔn vote. ɛne sɛ a nkurɔfoɔ bɛtumi to aba nti na wɔn so wɔn ama yɛ register for voters id card ecowas card no. they are trying to make us understand that the pastors want their offering and small monies that is why they are craving for that attention but don't we also see that it's because they want their power so they want us to have our id card so we can vote for them. Ame geɖewo le nu ƒom be yewo sɔfowoa yewo ega dim yewo le ata wo le enu ƒom be gaƒo ɖeka mesɔgbɔ na yewo ke medie ma bia be ame yi ke nye dukplɔla eyi ke mi wɔ Ghana kaɖia ayi ga adre akpa ga da yewo hã le woƒe ŋusẽ di be miada akɔ nɛ eya ta wo na wogblẽ eyi gbogbo ma be mi da mi va wɔ Ghana kaɖia. ɛne nti sɛ asɔre asɔfoɔ a kasa mɔma yɛn kɔ asɔre na mo se sika a wɔkɔ pɛ ɛne bu a wɔkɔ bu nkurɔfo nti mo se mɔma yɛn kɔ asɔre deɛ. ecowas card no voters card no so a mo ne de no no why is it that or the question is why is it that if pastors are saying okay yes it's because we want to cheat our members and that we need our offering from them then why are you allowing us to register right from the morning to evening just to have our cards mediama bia bɛ nenye bɛ amegelo le nu ƒom bɛ yewo sɔfo wa collection alo ga yi ke woadzɔ eya dimi le yewo ta be yi ɖe sɔme ne didia ke mediama bia bɛ nu kata nye dukplɔla agblɔ be yina va wɔ ghana kaɖi alo eko wa kaɖia ga adre nakpa ga de. schoolfoɔ ɛkɔtena classroom how many hours. nine to one. nine hours. nine to one. four hours. sɛ so, ɛkɔ school four hours. deɛ na marketfoɔ so ɛrekɔ market fiti anapa kɔsi ayimmerɛ deɛ why church one hour why is the church operating for just an hour when school children will be in the classroom for four hours and our market women will be there from morning to evening nukata nukata wanyemime school bio waide skul gapopo wamene emia jila wekela asicha waide asimechondi akpaga efieme ya obe solome ya miawe gapopo dekako afei so bi sɛ wasɛm bi o adan nti ɛna especially ghana ha no yɛnya nkurɔfoɔ a wɔde wɔn ho asi hɔ sɛ wɔn bɛyi asɔfo bɔnefoɔ nyinaa firi system nim na mmom no wɔnyɛ wɔadwene sɛ wɔn bɛyi amanyɔfo bɔne nyinaa so afiri amanyɔ mu. my next question is right here in ghana that is in ghana here why do we have some people or somebody who has sacrificed to make sure that every fake pastor is brought out, but he has not planned of bringing out those bad politicians. nyibe babia mediama bia nyebe nukata amede ya edogo vaba le ame yiwo ke nye sɔfo ke metsomawo gbɔ ele wo le egota ya ame yiwo duhenya wɔm he metso me wɔna susu ɖeke mele mo matɔ hame ma ɖe go aɖe ŋti ena wɔbe makwan sɛ trɔtrɔ drivers vip commercial vehicles nyinaa ɛnlodu nkurɔfoɔ nkɔ up and down fiti anapa kɔsi enyimrɛ ne yɛma asɔre one hour. Why have they allowed our transport system to work right from morning to evening and they are giving just an hour to the churches? Nukata tafe wa da sile mi afɛ drava wɔn bɛ wa wɔ dɔ tso nti kaka wa do fiɛ eye wa na mi afɛ sɔlɔmɛ tɔn wa wa yi sɔlɔmɛ gabɔfo ɖeka ko. adan ti ɛna akɔba ne sɛ. sɛ mokɔ asɔre a montwerɛtwerɛ dinaa na montwerɛtwerɛ obiara nɔma ne obiara house number sɛ wahu na mmom no ankɔba ne sɛ mokɔ market a monkyerɛkyerɛ obi a ɔbɛba market din ne house number ne ne telephone number adentia. Why is it that for those of us who go to church, they are asking that we write down our names, our telephone numbers, our house numbers, and all the details about us? But when we go to the market, we do not do such. nukata wa nyebe wa gblɔ na mi be nenye eh, be mi ɖe miabe sɔlime xɔwo ma mi ɖe miabe sɔlime mi ŋlɔ ŋkɔ mi ŋlɔ miabe telefon nɔba mi ŋlɔ miabe aƒe kɛmɛ mi le ƒe nɔba kɔ da ɖe anyi gake wo ma gblɔ na ame yiwo ke le asi tsam le be ne wova yewo hã ne ŋlɔ nenema kɔ da ɖe anyi o. ne sɛ na obi anya nipa Some are saying this is because if they happen to have someone who on a particular day had this pandemic, then it means he has spread it. And so <laughs> whoever was found in church that day, everyone will be taken for quarantine. tso le aƒeme yi ɖe sɔleme eye dɔlele vɔɖi ma ele ŋua nui ke woawɔ be woava kplɔ amemewo katã le sɔleme wova tsɛti gbema gba woakplɔ wo katã ayɔ woava kɔranta wo ɛno nti adɛn nti ɛna wohu sɛ saa nipa no saa da no so ɔkɔ odwa so a yɛnkɔkyere nipa oh. a ɔmowɔ dwam hɔ nyinaa then why is it that if someone was also found in the marketplace at, on a particular day with the pandemic every person in that market on that day won't be arrested nukata wa nyebe ne nye be ame alo mi le gbogbo na ama aɖe sɔmɔ no lia nukata ama aɖe dɔ anɔ wòava asime ava ƒle nu eye woma tɔ wɔ numekuku ale ame mawo katã le asime akplɔ akɔ kɔrɔntan wo. ɛnam saa deɛ nti bebree se ɛndeɛ ne yɛ nkɔ asɔre koraa na nkɔba no sɛ ɔmo atwerɛ yɛ din na saa da na obi baeɛ a ɔmo amɛkyerɛ nti yɛ nkɔ asɔre koraa. because of this collection of details

have we realized that our numbers are increasing as far as pan- uh, this pandemic is concerned, but we don't realize that we are taking people to prison? ne nye be ele ko ko fi ko afi mi wo sisi a na obi obewu no nipa na yare ne na eku no wonim I also want to ask this. Do we realize that anybody who dies within this pandemic time, we say that the person had the disease. Do we know why? yɛpɛ baabia ɛnyɛ bɛ ame siame akule yiyi ke me le dɔlele ya ma ame wogblɔ be dɔlele ya enyanu katã ya. sɛnɛ bɛ ya wɔn a ɔmo yɛ yareɛ no betumi ama ehu ne no atena nipa abrabɔ so mmerɛ tenten a wɔn wɔ so that those who came up with this pandemic will continue to put the fear and panic in people as long as they want. ebe ame yiwo ke dɔléla la wo wodogo va be dɔlewo le ma a dɔla anɔ wo ʋu va se ɖe esime ke. wunim deɛ a yɛklo so airport ne adwuma ahorow bebree ɛwɔ yare mmerɛ mu. do you know why a lot of our airports are not working and a lot of companies have also locked down during this pandemic? enya susu kata nu míaƒe ayadzeƒunɔƒe le xixe me godo be ma be ma antichrist no ne no meeting said they are going to crash the world economy ɔmo bɛtete wiase yɛsikasɛm no yɛduane disɛm yɛasetena no atete apansam the antichrist with its crew planned and made sure that

as we talk now in America, there are about 47 million people who have lost their jobs. Eyi kamera no pon fifi la America 47 million. Yonya America edoa egelonsi. Ya de Ghana for mo Kuwait two thousand aba. About two thousand Ghanaians who were living in Kuwait have been deported. Nia no vi okele Kuwait a o le dollar te pon o kwa me alafa ve o kogbo e. sisi a ghana nko o hwɛ wonim sɛ ghanafoɔ mma a wɔwɔ dubai nyinaa no yɛakyere wɔn mu over 2000 agu dan mu a yɛretwɛn plane de ho ghana It's not here in Ghana alone, but do you also know that in Dubai we have about 2,000 Ghanaians who have been asked to stay indoors so that they bring them down to Ghana? Menye ya dede combien novi okele eh Dubai, nipa 2000 ayapese don wa Ghana. no Menye novi okele Dubai ya wolé ame alafa eve kɔ de xɔme eye ke wole pleni dzɔ be yewo hã nɔ agbɔ va wobe dukɔ me. saa nipa over two thousand nyinaa soso ahwere wɔn adwuma ɛwɔ dubai. these over two thousand people in dubai have also lost their jobs. ame alafa eve yawo katã eyi ke le dubai yawo katã wobe dɔ hã ege le wo si lockdown mmerɛ no mu no wohu sɛnea na ɔkɔm adi nipa bebree a wɔntumi mpie nkɔ abɔnten nkɔtɔ aduane. we saw a lot of people who were very hungry during the lockdown period and could not go out to buy food. na yɛbɛ ɛlɛ kuro lɛ lockdown ama ame geɖewo ke le xɔ ma edɔlɔwo wum eye gɔhɔma tɔ kpɔ eyi adogo aba ƒle no aɖu. wonim sɛ nipa bebree a wotu kwan sɛ wɔkɔ fa nneɛma ɛyɛ business men and women ɛne wɔn a wɔkɔ holidays ɛwɔ wiase afanan nyinaa lockdown no wɔn no sisi wɔn gu airport a yɛsu a yɛnyɛ aduane ndi. most people who went on holidays and those those businessmen and women who just went for business have all been locked down have all been quarantined or detained just because of this whole pandemic and its lockdown mía nɔvi yiwo ke nye asitsalawo la ame ɖewo ke yi ɖe holiday ame ɖewo ke nye business man alo business woman wa because of lockdown ya ta lockdown lé wo ɖe teƒe ma eye ame geɖewo le airport nu yi gɔ hã wa ɖoa mekpɔe o. ɛne nti no obinom gu airport obinom gu quarantine area ɛkɔm ne nsukɔm ekunkum wɔn. they are most of them at the airport who have been locked as well, and those who have found themselves in a quarantine place where they cannot even get food or water to eat or drink. ee amegede onye yiwo ke mele ƒom le fifi ya ame geɖewo kɔ na ntɔ ɖe teƒe ɖe eyi ke edɔ kple tsikɔ le owum eye ame geɖewo hã le airport dɔ le owum. sisia ya antichrist no ɛne ne nkurɔfoɔ abɔ mɔden na wɔde ahokyere ne ahoyeraw ne ɔtae abɛto enimpe nyinaa nso wɔ wiase afanan nyinaa no. now that the antichrist and its crew have been able to make life miserable and stressful for everybody all over the world. eye ke futɔ la futɔ abosam la va ekɔ fu kpekpekpe hiãka me kɔ da ɖe ame sia le xixi me godoo. sisi ano di deɛ ɛte ne sɛ sɛ ɔkɔm adew na wo ho akyerɛ wo a mmoa ɛbɛba e e bi a wobɛgye anaa meboa. now if you don't ha- if you don't have money and you are hungry and someone offers help then it means you are going to accept it anyways nenye be nti no antichrist ne ne nkurɔfoɔ nim sɛ sɛ ɔmɛtumi afa wiase nyinaa nomum ayɛ wɔn deɛ a ɛwɔ sɛ wɔma nnipa a wɔwɔ wiase nyinaa kɔ ahokyere esu ne adwotwa mu then the antichrist knows that if they can control everybody in this world then it means they have to put us in a situation where they can do so that is why they are making sure that people are hungry and people need help dreadfully eya nu yi ke nye be ana nu ava be ame geɖe ɖe kaka me. sisi ɛrenkyɛ biara yɛbɛsɛ abie airport ne nyinaa tom ma baabi obiara akɔka biara na obiara atumi akɔdu no kurom very soon they are going to allow people to travel in and out of our airport so that wherever anybody is detained they can just come home maa didi wɔ míaƒe ayɛmɛƒu dzeƒe a wa wole ƒu ge da na ye eye afi sia afi ka ame ɖe tso a ame sia ame ayi ɖe ƒe edu na sɛ nipa ne nyinaa kodu wɔn kurom obiara kodu ne man so a. And if everyone happens to land in whichever town or country they came from, na yɛ bɛ enye emɔzɔlawo wova ɖo be teƒe yi ke wotsɔ be ebe teƒe vɔa. ɔmobɛsan so abie e kwan ama e obiara di ne dwa obiara yɛ n'adwuma apɛ within a short period. They will make sure everyone comes out to work and get money within a short, a short period. Ee wa ga de mo amesiame ike nye asi chacha ike le dɔ de wa awɔdɔ agakpɔ eƒe Na after that short period, a dangerous, deadly, long lockdown shall be announced. sɛ saa mmerɛ no twam wie a afei deɛ ɔmbɛ make sure sɛ yɛbɛnya lockdown a ɛbɛkɔ akyire paa a ɛmu ɛden ɛmu yɛ hu na yɛ a nipa bebree bɛwu ne yɛbɛ ɔda silɛ mɔ yan bɛ ne yɛbɛ ɛwɔ dɔ gakpɔ gavoa e iyi ya dɛ agava le ɛma mɛgba eyi ke nye lockdown ava adidi eya ma adu kple dudu kple hiã kame eme to gemi le. ma ɔmo bɛka kyerɛ nipa nyinaa sɛ wɔ bie yɛn sɛ obiara nkɔyɛ n'adwuma wɔ bie ntu kwan no. yareɛ no asan esutu akɔ soro kɛseɛ. all that they are going to tell us is that after they allowed everyone to go out freely and do whatever they want, the number has just shot up. eyi ke woagblɔ nye be ne yebe woʋui be amesiame ne wɔ eƒe dɔ a nya ke woagblɔ dɔléla egava eya ta ye lockdown gava. ɛni ti no sɛ obi ti paa ni no owu a wɔde bɛ hyɛ covid-19 obi yɛ mu na owu wɔde bɛhyɛ covid-19 ɔkɔm di obi na owu wɔde bɛhyɛ covid-19 owuo bi a ɛbɛba asase so wɔde bɛhyɛ covid-19 sɛdeɛ bɛyɛ ehu bɛkyekyere nipa yie paa. and so if someone had malaria if someone was stooling if someone had headache and died as a result they will make sure that they say it out of the coronavirus. eya tanu ka ele dzi ge nenye be ame aɖe dzɔ dɔ eta ebe oku woakɔe de dɔléle ya nenye be ame ɖe ƒe dɔme alo afɔdzi dem wòle alo na ɖe wɔ amee ko woagblɔ be coronavirus keta eya na ame ku ɖa. na ɔmo bɛsɛn beble mu nsɔrɔnsɔrɔ nyinaa sɛ wɔyɛ yɛ me wɔ bie yɛ no ɛna yare adɔɔso nti no sisi a no mo yɛ asɔre bi mu and they will come out to blame the churches for spreading the pandemic. And so this time around, they are going to lock down the church. Eya tawa ba aglobe eike yopu solime wa eya nabe dolele ya egaleji imta wa tu solme kura amadeka magon. Emraba ba man kan Bible man mom paye there will be laws that you should not pray and read the Bible. Èyí yẹn dẹ́ bàbá nǹkan wá gbọ́dọ̀ bẹ́ẹ̀ mẹ́ga kẹ́ Bible ẹ̀ mẹ́ga tó gbẹ̀dá o. Na sɛ ɛno soso bɛ mu wie na afei nnipa a wɔwɔ wiase nyinaa no aba abɛdu tibia a wɔhia mmoa. When that comes to pass, then it means that every person in this world is going to need help. na ihe ebe eyi ike ba ɛyɛ ha ba ɛnu ba yi a ado teƒe ɖe a ame sia ame ahia kpe ɛno nti wo a wowɔ ecowas card na wo a wowɔ voters card ne wo a wowɔ antichrist ne card no wopɛ na wobɛtumi akɔnya sika akɔtɔ aduane And so during that time, those who have the ECOWAS card, the Ghana card, and the Antichrist card will be the only people to go out and do whatever they want. ẹyẹ tani nye obama ọwọ amẹyika ẹkọwa kaadị lasọ alọ ghana kaadị lasọ a ọwọ ma he abosan ha bẹ kaadị lasọ a wọkwe atọ adogo abapẹlẹ n'adị. wọn mu a ọmụdị 666 chip nọ ahyɛ wɔn nipadua mu no wɔn. Those who have accepted the six six to be implanted in their skins, they will. Chip, uh, no. The ah. chip inside their skins, they will. Ameyoke aga akọ sisi ka eh chip ya akọde obe asitoma yọ ha akpọnwụ adogo apụlụ no. na safe edi atọ sị sịnsịn efiri ase deɛ ɛnna ɛwɔ a wangye vaccine no wontumi mpia abɔnten. now if the pandemic was so serious then it means that if you didn't accept the vaccine you could not go out. ẹ̀yà tà ní yẹ dọ̀rọ̀ lẹ́ bọ́ǹdì yà ẹ̀ lẹ̀ jí yà wà gbọ́dọ̀ bẹ́ ẹ̀ wà mẹ́yìíkẹ́ mẹ́kọ̀ vaccine yà wà mẹ́kpọ́n mọ́ àdógó. wọ́n sẹ́ sisi àná ọmọ ayẹ̀ ní max sẹ́ wọ́n ń max a yɛbɛkyerɛ wɔ agyelu anaa yɛbɛfine no sisi a deɛ ɛbɛba ne sɛ woangye vaccine a you are enemy of the state do we realize that now without the mask you are either jailed or fined it, there's going to come a time that if you don't accept the vaccine then it means you are an enemy to the state ne eya ne be vaccine wa ɛne nti no bill gate ne anthony faja wɔn bɛbɔ mmɔden sɛ wiase mu nipa mampanin nyinaa bɛfɔ so wɔ sɛ ɔma ne nkorɔfoɔ ɛngye the vaccine. and so Anthony Faja and Bill Gates will make sure that every president makes sure his people in the country accept the vaccine. Ẹ̀ẹ́ta àbọ̀ bẹ́ Anthony. Faja antony fagya kple bel gate a aba me bɛ omekɔnu sɛ yɛ awa ɔma namɔ wo. sɛ ɛkɔba ne saa deɛ a na ɔdɔfo afei tie meba abɛyɛ audio na makyerɛ mo the weapons mass destruction weapons akɛseɛ a ɔmo ayɛ in the world. when that happens, then I want you to understand that I'm going to come out to teach the mass weapons which are going to destroy destroy or mass weapon destructions which they, they have, have created. eya obama ma fifi mi. wo a ma vaccine no no saa na ne and so whoever or whichever president who does not and uh, accept this vaccine or make sure that his people accept the vaccine, they will send this mass destruction to your country and destroy everyone. ɛta eh, wɔ dukplɔla yi e ke maa kɔ ekɔ dɛmɛ wa woaɖo woƒe nu yi ke nye nu vɔ ɖi ke wogaɖoa woakɔ ɖo ɖe ava gblẽ mia katã le duɔ me. Osman Morrison ni obetumi awasa apomi ana wafrɛ mo 024770134. This is Messenger Morrison. You can call or WhatsApp on 0247701364. Nye nyagbara sumafo Morrison yɛ atɔyɔm le nye pe mɔ kapo jesi ji 0247701364. na wobɛhu deɛ nti a ɛwɔ sɛ yɛbɔ mpa yɛsrɛ nyame for a grace period sɛ ɔmmra mmɛsi saa tirimopɔbɔne kwan and you understand why we should pray and ask for God's intervention or this grace spirit so that He will protect us more. eya ta ase gɔme ele yi ke wòle be mía kristotɔ mi do gbe be mɔ ƒe amenuveve nenɔ mía dzi be le yiya mamɔ nɔ agakeke míaƒe amenuveve aɖe dzi. arɔfonom covid nineteen plan ẹ ma wẹ́hùn sẹ́ yẹ wọ zero hour for rapture. My beloved, this plan of the COVID 19 has made us understand, or will make you understand, that we have zero hour for rapture. le ma covid nineteen ya be le ma enye o ko fifia. limited hour for rapture bi bi a rapture ba there is a limited time for rapture. eyi vi aɖe ko susɔ ne mbɛ ne rapture nava. Mama Yamon Pai said, Grace period no be extended. God bless you all. Let's pray that the grace period will be extended. extended nyame nhyira mu nyinaa minamia dogbra bɛmmɔfa ama no bɛbɛa na waakakata dɛ no ma ɔna yira miakata